ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tí ó tún wù nínú ìkẹ́ rẹ̀ àti nínú àánú ẹ̀ láti máa ṣẹ́wà kù lórí ẹ̀sìn Islam lórí ìlànà tàlàfíyà lórí sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam títí tó fi di àsìkò yìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú ẹ̀ àti kẹ́rẹ̀ kí ó ṣàlékún bíbẹ wa lórí dáadáa kó ṣàlékún gígùn ẹ̀mí fún wa lórí ìsinlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú lànà ànábì sallallahu alayhi wa alihi wa sallam lórí pépè lọ ọ̀nà anabi sallallahu alayhi wa sallam àlórí ìmọ̀ wáyímọ̀ nípa ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam mo jẹ́rìí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala onìkan lọ́ba tó tọ́ láti máa láti máa jọ́sìn fún onìkan lọ́ba tó tọ́ láti máa sìn mo sì anabi sallallahu alayhi wa alihi wa ẹrú ọlọ́wọ́n bá ojú sí ọlọ́wọ́n bá ní àlékún kí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá kó má bá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara lé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà ìdí tí ọjọ́ gbẹ̀dà al eléyìí tí a kà fara lónìí láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni tíra nasihati linnisa títí onímọ̀ ní afáwa Ummu Abdillahi Wadi'iyya bintu Muqbil bin Hadi al حفظها الله تعالى ورحم الله الشيخ مقبل بن هادي الوادعي abẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lónìí ní ojú ewé ọgbọ̀n gírégé page thirty ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tòní ó min àfáàtì lisan min àfáàtì lisan díẹ̀ nínú àwọn aburú àwọn wọ́n fẹ́ sàlàyé fún wa wọ́n fẹ́ fi mọ̀ wá wọ́n fẹ́ kọ́ wa wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn àfáàtì lisan àwọn aburú àwọn ìbàjẹ́ àwọn àléébù eléyìí tí ó jẹ́ kìtà wọn àwọn wa torí pé mínì yìí min àtẹ̀bẹ̀ẹ̀ríyà ni min tó ń sọ fún wa nípa tọ́ẹ̀kún túmọ̀ apá kan nínú díẹ̀ nínú nǹkan tí mínì ẹ̀ tó túmọ̀ sí nìyẹn min àfáàtì lisan díẹ̀ nínú àwọn aburú àwọn inna lisan qad yurdi sahibahu wa yahwi bihi finnar wọ́n ní dájúdájú àwọn ó lè kó ìparun bá ẹni tó ní àwọn ó léwu ó dẹ̀ burú débi wípé ó lè kó parun bá ẹni tó ní àwọn yìí àwọn lè kó pamọ́ bá olówó ẹ̀ wáyà hùwé bí ìfi náà àwọn ó lè gbéyàn wọnú náà àwọn lè jùyàn sínú náà قال الله تعالى عن أهل الجنة عن أهل الجنة ọlọ́wọ́n bá Allah sí àwọn ọmọ iná ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ ó ní ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin wa kunna 42 títí 47 aya ìkejì ló ní ogójì dé ìkẹtàdínní àádọ́ta ọlọ́wọ́n bá lọ́sùn máa tàrà ń jẹ́ pé yọ wípé àwọn ọmọ àjẹ́nà wọ́n máa dèyí lọ́wọ́ àwọn ọmọ ẹ̀nà pé máa salakakum fi saqar kí ló gbé yín wọ inú náà wọ́n máa bèèrè lọ́wọ́ ma adkhalakum fi jahannam túmọ̀ rẹ̀ kí ló mú yín wọnú náà jahannam qalu lam naku minal musallin wọ́n mú wá dáhùn wípé a ò sí nínú àwọn akírun nígbà táwa ilé ayé ni eléyìí ni sábàbí tó mú wa wọná lam naku minal a ò sí nínú àwọn tí máa ń kírun ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ìbá kírun sí irú ẹni báyìí ó kó sínú áyà yìí torí pé wọ́n ń dáhùn wípé yí nǹkan tó gbé wa wọná ẹjẹ́ bí bèèrè tẹ́bí wá ní tó ṣokùnfà náà wá ní tó ṣokùnfà wá dínú náà òun ni pé lámìnàkù min al-musallin a ò sí inú àwọn tó máa ń kí òun gbàtà ayé wà lámìnàkù nut'imu al ni a ò kí ń fún nínú àwọn ìwà bàjẹ́ aburú tó wà lọ́wọ́ wa nìyẹn tó ṣe sábàbí ìjọmọ náà wa wa kunna nakhudu ma'al kha'idin wa kunna nakhudu ma'al kha'idin wọ́n ní a sì máa ń a nípa àwọn nǹkan tá nímọ̀ nípa rẹ̀ a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a ò nímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí afọ́wà alhafiz ibn kathir rahimahullahu ta'ala bí wọ́n ti sàlàyé nínú tafsir wọn alimamu qatada wọ́n ni kullama ghawa ghawin ghawayna ma'ah ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ìgbà tí àwọn ẹni anù bá ti ń sọnù àwa náà mọ́ ń sọnù papọ̀ pẹ̀lú wọn àmọ́ ń tẹ̀lé àwọn ẹni anù sọnù ní ìgbàkígbà tí wọ́n bá ti ń sọnù ìtumọ̀ wa kunna nakhudu ma'al kha'idin nìyẹn náà eléyìí báyìí nínú àwọn okùnfà tí ó ti sábàbí wọn dénú náà ni a máa ń sọ̀rọ̀ irọ́ a máa ń sọ̀rọ̀ ìbàjẹ́ pẹ̀lú àwọn ẹni ànú a máa ń bá wọn sọ̀rọ̀ ìbàjẹ́ wa kunna nukazzibu bi yawmid bẹ́ẹ̀ ni a máa ń pe ọjọ́ ẹ̀san a máa ń pè nírọ́ hatta àtàna al-yaqin bá ṣe ń ṣe rèé títí tí kú fi wá bá wa orí nǹkan yìí ni kò pa wá lé lórí nǹkan yìí ni kò ká mọ́ wa nǹkan yìí ni kò ká mọ́ wa lọ́wọ́ قال الحافظ ابن كثير في قولهم وكنا نخوض مع الخائضين wọ́n ní àfáwà ibn Kathir ìgbà tó ń sàlàyé ìtumọ̀ gbólóhùn àwọn ọmọ náà nígbà tí wọ́n ń dáhùn ìbéèrè àwọn àlìjẹ́nà wọ́n ní wa kunna nakhudu ma'al kha'idin ay ìtumọ̀ ní pé natakallamu fima la na'lam a máa ń sọ̀rọ̀ nípa ń tà nímọ̀ nípa rẹ̀ so látara burú àwọn yìí ìmọ̀ sọ̀rọ̀ nípa nǹkan tí yìí nímọ̀ nípa rẹ̀ ó sọ wọn dọmọ náà wa qala Qatada sọ pé kullama ghawa ghawin ghawayna ma'ah gbogbo ìgbà tí àwọn ẹni àánú bá ti ń sọnù àwa náà máa ń sọnù papọ̀ pẹ̀lú wọn tòwáyà yìí ó jẹ́ ẹ̀rí lórí wípé àwọn lè kó parun bá olówó ẹ̀ àwọn jẹ́ lè mú yàn ó lè mú yàn wọlé àwọn lè sọ̀rọ̀ ló wọlé. وفي صحيح البخاري من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال هو هو هو صحيح الإمام البخاري nínú hadithu Abi Hurairah kọ́lọ̀n kọba ayọ́nu sí àní nàbí sallallahu alaihi wasallam qala ó wá látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam pípa nàbí sọ yí pé innal abda la yatakallamu bil kalimati min ridwanillah la yulqi laha bala yarfa'uhu Allahu biha darajati anábìnrin dájúdájú ẹrú ma sọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yìí nínú yọnu ọlọ́run ọba ni inú àwọn nǹkan tọ́nà ọba àlékẹ́lá yọnu sí ẹrú mọ̀ sọ́lọ́rọ̀ láyò kì í láhà báàlà kódà ẹni tí ń sọ gẹ̀hùn ní kakún pọ̀rọ̀ gidi ló ń sọ ẹni tí ń sọ gẹ̀hùn ní tẹ̀mí sí pọ̀rọ̀ dáadáa ni pọ̀rọ̀ tó ti dédé yọnu ọlọ́run ọba ni ọlọ́wọ́n bá lékelé fi ṣe àgbéga tó pọ̀ ọlọ́wọ́n bá lékelé fi ṣe fún ọlọ́wọ́n bá lékelé fi ọ̀rọ̀ yìí yóò fi ṣe àgbéga yóò fi gbéga dàrọ̀jáàtì ní ìpele tó pọ̀ nínú àgbéga ọ̀rọ̀ yìí sì ni òun gan fúnra ara rẹ̀ kò tiẹ̀ kò níkàkún fún ọmọ ikọ̀ ọ̀rọ̀ yìí ó ṣe dédé ìyọnu ọlọ́wọ́n bá بالكلمة من سخط الله أبني àti pé dájúdájú ẹrú ó máa sọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yìí nínú ìbínú ọlọ́run bá ní ọ̀rọ̀ tó yẹ pé ọlọ́run ní kílá ń bínú sílẹ̀ ẹrú máa sọ nígbà míì la yulqi laha bala ẹni tó ń sọ̀rọ̀ yìí ò ní kakún kò ní mọ̀ yípa ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ń bí ọlọ́run ni kò ní ní kakún fún yahwi biha fi jahannam ọ̀rọ̀ yìí dẹ̀ ni tó ń rò pé ọ̀rọ̀ kan lásán lásán ni tí ò tiẹ̀ fi ọkàn sí tí ò tiẹ̀ kákún rárá ọlọ́run bá adékẹ́lẹ́ ó bínú sí nítorí ọ̀rọ̀ yẹn débi wípé ọ̀rọ̀ yìí yóò mú wọnú náà ọ̀rọ̀ yìí yóò mú yóò jù sínú náà wàrọ̀wáhu muslim bí máìláhù muslim náà gba ẹ̀gbà wá ìwá ṣùgbọ́n pẹ̀lú ìtumọ̀ pẹ̀lú ìtumọ̀ eléyìí ló fi gbà wá ṣe ṣe pẹ̀lú gbólóhùn yìí gbólóhùn tí mọ́ muslim fi gbà wá yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n tìmọ̀ kankan náà ah, muslim gbà wá ní tábàlùwò mùjádàdù ẹlẹ́ẹ̀kẹrin page 220, uh, 2290 wọ́n ní wàdúnàkì bá àbọ̀ àfáàtì lisan wọ́n ní gba apá kan nínú àwọn àbúrú àwọn dúnàk tàbí sọ pé dúnàk ìtumọ̀ yìí pé húdì dúnàkì húdì gbà torí pé nínú àwọn asmawu fẹ́lì amri nínú àwọn orúkọ tó máa ń túmọ̀ fẹ́lúl amr inú ẹni dúnà wa tí lábẹ́ bá sọ pé dúnàkà àbí dúnàkì ìtumọ̀ ní pé gbà khud àbí khudi dúnàkì ba'd àfáàtì lisan wọ́n ní gba díẹ̀ nínú àwọn aburú àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn aburú àwọn tí wọ́n fẹ́ tàlàyé fún wa wọ́n fẹ́ fún wa òun náà ni anúpòpó bí ṣírkì wal kufr ìmá sọ̀rọ̀ ẹbọ àbọ́rọ̀ kófúrò nínú aburu àwọn ni nínú àwọn aburu tèèyàn nfa ń fa wọ́n èèyàn ṣe òun náà ni kíyàn máa sọ̀rọ̀ kófúrò lẹ́nu àbọ́rọ̀ sheik ọ̀rọ̀ ìdá nǹkan ní ìpapọ̀ mọ́ Ọlọ́run àbọ́rọ̀ ìtẹ́kẹ̀ẹ́fẹ̀rí sọ́lọ́run kan n'inu origo ni ẹgẹ́ bí máa pè ìmá pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú àwọn aburú táwọn èèyàn ń fa wọn ṣe ni ọ̀rọ̀ ẹbọ lélẹ̀ yìí fima la yaqdiru alayhi ghayrullah fima la yaqdiru alayhi ghayrullah kí a máa pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba lórí nǹkan tó yẹ sí pé ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba ò ní kápá lórí ẹ̀ kí a máa wá ké pé ẹlòmí pé kó serú nǹkan yẹn fún yàn tó jẹ́ pé lẹ́yìn ọlọ́run ọba ẹlòmí lẹ́yìn rẹ̀ ò ní kápá lórí ẹ̀ nínú àwọn aburú táwọn èèyàn máa ń fa wọn ṣe ni náà aburú àwọn ilé ìbá ìwà náà irú nǹkan tó jọ bẹ́ẹ̀ ó wọ́pọ̀ láwùjọ àwọn mùsùlùmí ìkan nínú àwọn ọmọlẹ́yìn Ibrahim Niyas tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà Tìjàníyà orin yẹn mo ní lọ́wọ́ ó ní ya Sheikhu Ibrahim Niyas غوث للورى غيث للورى غوث للورى يا شيخ إبراهيم نياس غوث للورى أغثني بغوثك قل يا شيخ إبراهيم نياس غوث للورى غثني بغوثك فالمنى تنفي الكرى ó ní mo pè rẹ Sheikh Ibrahim Niyas ghawthun lilwara olùgbàlà gbogbo ayé ghithni bi ghawthik ghithni bi ghawthik ràn mí lọ́wọ́ yọmí pẹ̀lú yíyọ rẹ yọmí pẹ̀lú agbára rẹ pẹ̀lú ìyọnilọ́fín rẹ fi gbàmí gbàmí o ìrẹ́ Ibrahim ni a falmuna tenfil kawọ torí pé ìrètí a máa sọkàn láàrẹ so téèyàn bá dájú irú ìpèpè ikọ̀ níyà ẹbọ ni tí a sọ pé yá Sheikh Ibrahim Niyas ghawthun lilwara mo pé ìrẹ́ Sheikh Ibrahim Niyas ghawthun lilwara gbogbo ẹ̀dá Allahu akbar ìròyìn ọlọ́wọ́ bá Allah Ibrahim Niyasi tí Ibrahim Niyasi bá ń bẹ láyé téèyàn bá darú ìpèpè yìí kọ́ téèyàn bá dájú orí ìpèpè yìí kọ́ ẹbọ ni kámọ́ sọ pé kò tún sí láyé mọ́ kí wọ́n máa sọ fún pé kó gbáyàn kí wọ́n sọ fún pé kó láyàn pẹ̀lú ọlá rẹ̀ pẹ̀lú ìgbàlá rẹ̀ fàlmúnà tẹ́ńfìl kẹrọ̀ eléyìí báyìí nínú àwọn ẹbọ ni eléyìí du'ahu ghayri Allahi fima la yaqdiru alayhi ghayru Allah ìmá pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba lórí nǹkan tó yẹ sí pé ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run ọba ò ní kápá lórí ẹ̀ wal halfi bi ghayri Allah torí pé a ní ka du'ahi ghayri Allahi fima la yaqdiru mo fi kábàrí ànínẹ́bì búra mo fi bẹ́ẹ̀tù làtík bẹ́ẹ̀tù làtík mo fi búra ọjọ́ tí ọjọ́ tí màá jáde láyé mo fi búra mo fi ilẹ̀ ilẹ̀ tí màá wọ̀sùn ni mo fi búra mo búra pẹ̀lú sánmà méje rí bá ń sìn mo fi nìyá àti búra mo fi barahama mo fi barahama búra báyé a'udhu billahi minash shaytanir rajim gbogbo àwọn nǹkan yìí ẹbọ ni alhassi bi ghayrillah mo búra pẹ̀lú bàbá mi mo búra pẹ̀lú ìyá mi mo fi sàárè ìyá mi mo fi búra fèyíwá yìí sàárè iṣẹ́ wa límì ni mo fi búra sí ìkẹtùnú sọ yìí sàárè iṣẹ́ wa límì mo fi lé alímì mo fi lé alímì búra sàárè bàbá wa nìdásọ̀ láti ni mo fi búra sí ìkàtí mo sọ yìí à inna lillahi wa inna ilayhi raji'un ẹbọ́ làwọn nǹkan wọ̀nyí wàlhálsì li ghayri llahi wà nazri li ghayri llah àti kíyàn máa jẹ́jẹ́ kíyàn máa ṣe ìlérí fún nǹkan mí àtọ̀fọ́lọ́wọ́ bá ìwọ tó wà ní ìwọ tó wà nù sáré yìí tí mo bá fi lè ríṣẹ́ àbí tí n bá fi lè bímọ àbí tí n bá fi lè ríyàwó àbí tí n bá fi lè rọ́kọ àbí tí n bá fi lè rí admission màá sì mú ẹ̀jẹ̀ màá mú wá fún ọ kódà odidi àgùntàn bọ̀lọ̀jọ̀ ó ní màá mú wá àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní sáré bádáwí ní Egypt sáré bádáwí wọ́n máa ń lọ àwọn èèyàn máa ń ṣe nọ́dúrù fún sáré yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ lágége náà wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọrin náà tó yẹ pé àwọn sáré àwọn tí àwọn èèyàn rò pé ẹni ọlọ́run ni wọ́n tí àwọn èèyàn táwọn èèyàn wọ̀nyí wọn bóyá bí odò ọ̀ṣun ni ó ṣe sí yá tí ìwọ ọ̀sùn yìí tí wọ́n bá fi lè tó bá fi lè sọ mí dọlọ́mọ àgùntàn bọ̀lọ̀jọ̀ ní mú wá fún ọ̀sùn àbí tẹ́lùmí sọ tẹ́lùmí jẹ́ pé ó jẹ́ pẹ́lùmí ògún àbí Ṣàngó àbí òkè òkè kan tí wọ́n ń bọ àbí ìkànnà àwọn ẹ̀dá tó yẹ pé ó rò pálágbára ni tó yẹ pé ó lè ṣe nǹkan míì fóun lẹ́yìn ọlọ́run ọba kí a máa ti nádùrù fún nǹkan míì láti àtọ̀fọ́lọ́run ọba Allah subhanahu wa nínú àwọn aburú àwọn ni فإن هذه فإن هذه شكيات فإن هذه شكيات يجب حفظ اللسان عنها wọ́n ní dájúdájú àwọn eléyìí ṣirkiyati ni ẹbọ ní gbogbo àwọn kata sọ yìí yajibu hifdhu lisani anha ó jẹ́ ọ̀rọ̀ ni a ká sọ àwọn àwákùn bí irú àwọn gbólóhùn báyìí wan nutqu bi shirki a'zamu afati lisani ìmọ̀ sọ̀rọ̀ ẹbọ òun ló tóbi jù nínú àwọn aburú àwọn nínú àwọn aburú tẹ̀yàn máa ń pa wọ́n ṣe ní tó tóbi jù nínú ẹ̀ kí a máa sọ̀rọ̀ ẹbọ àwọn ọ̀rọ̀ tí ó máa túmọ̀ sí ìdá nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba nǹkan tó yẹ ká gbé Ọba ìgbé fún ẹ̀dá mi lẹ́yìn Ọba àwọn ọ̀rọ̀ tó yẹ pé in tí ó máa pèpè sí nìyẹn nǹkan tí ó máa gbé jáde nìyẹn irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ وقد ينطق بالكفر كسب الله ورسوله ìgbà míì èyàn lè sọ̀rọ̀ kúfùrù lẹ́nu ọ̀rọ̀ kèfèrí ọ̀rọ̀ ọ̀rọ̀ àìnígbàgbọ́ èyàn lè sọ jáde lẹ́nu kàsábìláhì wa rasulihi ẹgẹ́ bí kíyàn máa bú ọlọ́run bá àbí kíyàn máa bú òbí sí ọlọ́run bá ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ tó sọ̀yàn di kèfèrí ni gbogbo ẹnikẹ́ni tí bá ń bú ọlọ́run bá lọ subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ kèfèrí ni sọ àwọn èèyàn sì máa ń ṣe o mo ti fẹ́ tí ara mi gbọ́ rí ìgbà tí àdánwò ṣẹlẹ̀ sí èèyàn kan bàbá èèyàn yẹn bàbá ẹni yẹn ló kú wọ́n wá ní káwọn ọmọ lóòkú kán wá wo bàbá wọn síwájú ká tó palẹ̀ bàbá mọ́ ẹni yẹn wá ń sọ pé ọlọ́run ò ṣe dáa ọlọ́run ò ṣe léyìí dáa ò ṣe léyìí dáa ọlọ́run wá o inna lillahi wa inna ilayhi raji'un ó ń bú ọlọ́run ọba wípé nǹkan tọ́lọ́run ọba àdékẹ́lá ṣe aburú ni ọlọ́run ọba ò ṣe dáa pẹ̀lú bọ́lọ́run ọba àdékẹ́lá ṣe pa bàbá rẹ̀ eléyìí ọ̀rọ̀ kófòrò ni ṣe bá yìí sìn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń bú ọlọ́ọ̀bá lọ subhanahu wa ta'ala láwùjọ wa yìí ẹlẹ́mí ọ̀sán yìí pé tí kẹ bá ṣe pàǹtí ju ọlọ́run ọba ni kọ̀látùl fàáfì àmọ́ ṣẹgbẹ́ ọlọ́run ni nílọrin ilẹ̀ ni tó sọ nílọrin ilẹ̀ ni ń gbé ọmọ ìlọrin bí ilẹ̀ ni tó sọ ọ̀run wípé ní pàǹtí ju ọlọ́run ọba ni tá a bá ní ká má ti ju ọlọ́run ọba kọ̀látùl fàáfì ìṣẹgbẹ́ ọlọ́run Allahu akbar ẹwú bẹ́ẹ̀ ni ṣe bó ṣe wọ́ ọlọ́run bá ńlẹ̀ ẹwú bẹ́ẹ̀ ni ṣe bú ọlọ́run bá bó ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ kúfùrù ló sọ bákan náà àwọn wa yìí òun náà bú ọlọ́run bá Allah subhanahu ó ní à ó ní dá wọn lóhun àwọn tán ní fẹ́yàwó inna lillahi wa inna ilayhi raji'un kéèyàn fi ẹ̀tàn kéèyàn fi tìsọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba tó ní kẹfẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ọlọ́run kan tẹ̀yìn ni o ẹni tó sọ̀rọ̀ yẹn orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Suleiman Farouk oníkíjìpá kọ́lọ́n bá lọ subhanahu wa ta'ala kí ó fi ọ̀nà mọ ẹrú yìí sọ ẹni tó sọ̀rọ̀ yẹn nìyẹn mo dẹ̀ fi jẹ́ ara mi gbọ́ ni so ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ kèfèrí ni kàtàbìláhì wa rasulihi kí ẹ ma bú ànábì sallallahu alaihi wasallam kí ẹ ma bú òjíṣẹ́ ọlọ́run bá àwọn èèyàn tẹ́ ń ṣe léyìn aláwùjọ wa fẹ́ kí wọ́n ma bú òjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí wọ́n ma gbé ànábì sallallahu alaihi wasallam ṣe pé tí wọ́n ni nínú ṣe nìyẹn nǹkan yìí ìṣe kèfèrí ni yàkúrù lọ́hù fi kìtàbìhì kẹrìm ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú tíra rẹ̀ alápẹ̀lẹ́ ọlọ́ọ̀bá ní wala in sa'altahum ọlọ́ọ̀ ní tíra náà tó bá bí àwọn al-munafiqun tó bá bí wọ́n léèrè àwọn tí ń bú annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ọlọ́ọ̀bá ní tó ọlọ́wọ́n bá ní wọ́n máa sọ wípé tó bá bí wọ́n lè rẹ̀ tó lé tẹ̀ ń sọrú àwọn gbólóhùn yìí tẹ́ ń bú ànábì tẹ́ ń bú àwọn sọ̀hábà tó lé tẹ̀ ń ṣerú ẹ̀ ọlọ́wọ́n bá ní nǹkan tó fi dáhùn ní wípé àmọ́ ń ṣeré mọ́ ni àmọ́ ń sáwẹ́wà mọ́ ni àmọ́ ń sáwàdà ni àbátàn sọ́ra sọ jẹ́ ni kul abillahi wa ayatihi wa rasulihi ọlọ́wọ́n bá ní ìrẹ́ àtòjíṣẹ́ ọlọ́run ọba kuntum testahzi'un sóhun lẹ́yìn bí ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba àti àwọn àmì ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọba kuntum testahzi'un lẹ́bí ń ṣe yẹ̀yẹ́ tẹ́ bá sọ pé ń sọ̀rọ̀ àtọ́jẹ tẹ́ sọ pé ń ṣeré ni tẹ́ sọ pé la ta'tabiru ọlọ́run bá ní ẹmọ́ wùlẹ̀ wà wùjáre gbogbo ilé tẹ́ ń sọ lẹ́yìn ìmánì yìí ọlọ́wọ́n bá alékẹ́lá kàfàrọ̀ wọn ọlọ́wọ́n bá alékẹ́lá pè wọ́n ní kéfèrí bí nítorí iṣẹ́ àwọn nítorí pé wọ́n ń ṣe kí ni wọ́n ń bú ọlọ́wọ́n bá àtòjísí ọlọ́wọ́n bá wọ́n ń fi àwọn àyà ọlọ́wọ́n bá òjísí ọlọ́wọ́n bá wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ eléyìí tó túmọ̀ sí pé èèyàn máa ṣe kèfèrí pẹ̀lú ẹnu pẹ̀lú àwọn èèyàn lè di kèfèrí ó lè jáde kóònù Islam pẹ̀lú àwọn rẹ̀ ẹgẹ́ bí èèyàn ṣe lè jáde kóònù Islam pẹ̀lú iṣẹ́ oríkèríkè ara àti bí wọ́n ṣe lè jáde kó ní islam pẹ̀lú àdìsọ́kàn ṣẹ́rí gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ìmáànì pín sí yẹn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni kúfùrù wà torí pé kúfùrù náà ni ìdàkejì ìmáànì tó bá yẹ sọ pé ìmáànì qawlun bil lisan pé gbólóhùn tá a máa ń wí lẹ́nu ni ìmáànì so ó túmọ̀ sí pé kúfùrù náà gbólóhùn tí yẹn lè wí lẹ́nu tó lè yọ ìjáde kó ní islam náà ń bẹ́ẹ̀ tó jẹ́ kúfùrù tó jẹ́ òdì kejì iman bákan náà wà tí kọ́ọ̀dùn bí jana ni àdìsọ́kà pẹ̀lú ọkàn ìní àdìsọ́kà pẹ̀lú ẹ̀mí òun ni iman bẹ́ẹ̀ náà ni kúfùrù náà wà amalu al-arkani bil jawarih àti iṣẹ́ èyàn lè ṣe kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ èyàn lè ṣe kèfèrí pẹ̀lú àdìsọ́kàn nínú àyà yìí tí ń tọ́wà náà sọ́rọ̀tù tàwà àyà 65 títí dé 66 ọlọ́wọ́n ọba lọ́sùn bá àtàlá pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kèfèrí tí wọ́n ń fi ọlọ́wọ́n ọba àtàwọn àmì ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ ọlọ́wọ́n ọba ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́n ọba lè ká pé òun kèfèrí ọlọ́wọ́n sì ní gbogbo àwíjàre wọn yẹn ọlọ́run ló wọ̀n bá wọlé nítorí ẹ̀kẹ́ ń ṣe gbà wíjàre tí èèyàn bá ń wí kò gbogbo ẹ̀ ń wọlé nínú ṣẹ̀ríà èèyàn lè máa wá wíjàre míì tó pé nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò gbà pé ilé tó ń sọ yìí wọlé ẹlẹ́ẹ̀kejì náà aburú àwọn anótókò bídà anótókò bídà kéèyàn máa ni tàbíkìrì àwọn làwọn tí máa ń ṣe àzìkáàrù lápapọ̀ àyílálá àyílálá àyílálá kama ṣe lápapọ̀ bẹ́ẹ̀ wọ́n làwọn ìṣà àyílálá ṣe bá ń sì ìgbà míì ó lè jẹ́ sí pé ó lè jẹ́ sí pé subhanallah ni wọ́n mọ̀ fà ìgbà míì ó lè jẹ́ sí pé la ilaha illallah náà ni wọ́n mọ̀ fà ìgbà míì ó lè jẹ́ sí pé أستغفر الله نما فا أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله wọ́n mọ̀ wá fà bẹ́ẹ̀ ṣe bá ń sì subhanallah subhanallah subhanallah subhanallah wọ́n mọ̀ fà lọ jama'i àwọn tí máa jama'i àwọn làwọn oníṣúfí àtàwọn tí wọ́n pẹ̀ka lára wọn nínú àwọn tán jẹ́ àwọn tán pẹ̀ka lára àwọn oníṣòbí tẹ́lẹ̀ máa ń ṣe àzíkò jamaí nínú àwọn TMC wà àwọn TMC Sufi ni wọ́n torí pé àwọn TMC yìí wọ́n máa ń sayẹyẹ Lailatul Qadri bóyá àmà bóyá àmà èmi mà dáadáa confam kódà wọ́n máa ń fọ́n pósítà rẹ̀ káàkiri pé àwọn fẹ́ sayẹyẹ Lailatul Qadri báwọn onísúfí ṣe máa ń sáré pé twenty seven òru twenty seven làwọn ṣe ti wa òru twenty nine làwọn ṣe ti wa òru twenty five làwọn ṣe ti wa òru iye báyìí làwọn ṣe ti wa bá ṣe máa ń ṣe yẹn àwọn tmc náà máa ń ṣe so azikiru jẹmọ ìmọ̀sá zikiri lápapọ̀ nínú àwọn bídá àti àwọn èèyàn fa wọn ṣe ni tazikiru jẹmọ wà dáàwà ti ilẹ̀ bídá yìí àti ìmọ̀ pẹ̀pẹ̀ lọ sí bídá ká máa pé àwọn èèyàn lọ sí bídá ṣìkátó lọ síbẹ̀ yẹn gbogbo àwọn tí máa ń ṣe àsàlátù ọjọ́ sunday gbogbo àwọn tí ń sàsàlátù ọjọ́ sunday pátá àdìkìrì jàmáyì náà máa ń ṣe mẹ́ gbogbo wa táàbá mọ bá ṣe máa ń ṣe àdìkìrì jàmáyì tábá ti lè rí bá ṣe máa ń sàtà àsàlátù ọjọ́ sunday yẹn bá ṣe máa ń ṣe tí gbogbo wọn máa pariwo tó máa pariwo lápapọ̀ yẹn tó máa pariwo tó máa jọ sàzíkìrì ìtàn pé ní àdìkìrì jàmáyì yẹn tó máa láwọn ń ṣe ìrántí ọlọ́run so gbogbo bá ti máa ń ṣe ẹ̀ báyàwọn nẹ́spàtì ni báyàwọn kọ̀ríbù ni báyàwọn aríbidésí ni báyàwọn jákmàlì ni báyàwọn jámpàtì ni báyàwọn nẹ́smọ́tì ni oríṣiríṣi oríṣiríṣi àwọn orúkọ tí wọ́n sọra wọn pẹ́sẹ́ gbogbo àwọn orúkọ yìí rèé àsàlátù ọjọ́ sunday náà ni wọ́n gbé kalẹ̀ fún àwọn míì náà bá ti máa ṣe tí wọ́n lọ́jọ́ sunday kọ́jọ́ friday ni wọ́n ń ṣe torí pé àti rí tọjọ́ friday náà oye bá ń sìn tó ẹ́ pé ọjọ́ friday làwọn máa ń ṣe mú mọ̀ yẹn náà àbọ́jọ́ mi náà tó bá tún wù káwọn èèyàn sà lẹ́sà láti máa fi ṣe àvíkì yìí lápapọ̀ ṣẹlẹ̀ báyìí bídà ni wà dáẹ̀wá sí ilẹ̀ bídà yìí kàtíkìrì jamari wà dáẹ̀wá sí ilẹ̀ bídà yìí àti kéèyàn máa pèpè lọ síbi bídà kàlhásí alálìhtifáàlì bilmaulidin nabawi ẹgẹ́ bí kéèyàn máa sàwọn èèyàn lójú kòkòrò kéèyàn máa ṣe àwọn èèyàn lóṣù kòkòrò lórí ìmọ̀ ti ayẹyẹ ọjọ́ bí ànábì inú pèpè lọ síbi bídà ni gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe àwọn èèyàn lóṣù kòkòrò ìmọ̀ ti ayẹyẹ ọjọ́ bí ànábì irú ẹni bẹ́ẹ̀ ń ṣe aburú pẹ̀lú àwọn ni wàsíyámi Rajab ká máa ṣe àwọn èèyàn lóṣù kòkòrò ká máa gba àwẹ̀ Rajab nínú àwọn ìṣe ìṣàbùrú وهي ضلالة نعم أستغفر العظيم والبدعة محرمة وهي ضلالة والبدعة محرمة وهي ضلالة wọ́n ní bídà bídà èèwọ̀ ni nǹkan tán ṣe léèwọ̀ o ni bídà wàhíyà dalalatun bídà sì ni àdádálẹ̀ àwọn ẹ̀sìn àdádálẹ̀ ló ń pè ní bídà anu ni anu ni bid'a wa hiya dalalatun anu ni ila àwọn alana dada lẹ́yìn wa laysa fiha hasanun kò sí dáadáa nínú bid'a kò sí lè tó dáa nínú bid'a ẹjẹ́ báwọn oníṣù fi ṣe máa fi rìn lẹ́yìn pé bid'a tún hasana wa bid'a tó dáa wa kò sí nǹkan tó dáa nínú bid'a li anna nabiyya sallallahu alaihi wasallam qala nítorí pé anabi kíkà sallallahu bá kọ́ wọn bá sọ pé iyyakum wa muhdathatil umur anabi ni ẹ sọ́ra fún ọwọ́ àdádálẹ̀ àwọn tuntun tuntun nínú ẹ̀sìn yẹn sọ́ra fún fa inna kulla muhdathatin bid'ah torí gbogbo àwọn tuntun àdádálẹ̀ ni wa kulla bid'atin dalalah arẹ́bìní gbogbo bídíà sí ní anù ni ṣẹ́rí wa kulla bid'atin dalalah òun ni ẹ̀rí tó tako àwọn tí wọ́n sọ wípé dáadáa ń bẹ nínú bídíà ìtànàbí sọ ni pé gbogbo bídíà anù ni tó yẹ pé eléyìí tó dáa ń bẹ nínú bídíà ni àrẹ́bìnrin ló gbólóhùn gbogbo أخرجه مسلم من حديث جابر بن عبد الله رضي الله عنهما الإمام مسلم وقبوا وقبوا نينو حديث جابر بن عبد الله كلهم كبا ينسوا وتبارك هو أني وكل صيغة من صيغ العموم بلون كل تنبي له gbólóhùn kan nínú àwọn gbólóhùn tó máa ń túmọ̀ gbogbo ni tó máa yẹ pé ìtumọ̀ gbogbo ló máa ń sí yẹni pé gbogbo bídí àpáta ànú ni ìrẹ́ ìkàbà tó wọ́n pé bídíà kan bẹ tó dáa bídíà táwa ń ṣe bídíà tó dáa ní bídíà tó hasana ni ṣe bá ń sìn tó bá fẹ́ máa múrù jí wá pé ẹmọ́rù eh, ànábì jama'a kò kí ìrun wá sámúta mọ́ kí jama'a umaru ló wá kí lọ́wọ́ pa àwọn yàrá sẹ́ka máa kí ìgbà tó wá rí wọn bọ́ ṣe ń kí bó ṣe tó túnmọ̀ gé bídá tún hasana ń bẹ irọ́ ló ń pa irọ́ ló ń pa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ fún rẹ̀ ó kí salatu tarawih ó kì ní jama'a lásìkò rẹ̀ hadith yẹn dẹ̀ ní bukhari bàwá muslim bàwá nípa ànábì sallallahu alaihi wasallam ó kí salatu tarawih ó kì jama'a fáwọn sahaba kí lọ́pàá tí òfin padà kí má nítorí pé ànábì ń bẹ̀rù pé kán má lọ padà sọ́dọ̀ ọ̀ràn èèyàn lé wọn lórí torí ànábì wa wípé tọ́lọ̀ bá àdíjẹ́ bá padà sọ kí ní ìdọ̀rọ̀ èèyàn báwọn ṣe ń jáde yìí yóò nira fáwà lù mọ̀ mi ànábì sì fẹ́ nira fún wa torí kọ́ bá wàá dọ̀rọ̀ èèyàn lànàbì fi gbé kalẹ̀ ìgbà táwọn dẹ̀ ti kú tán kò sí nǹkan kan tó lè dọ̀rọ̀ èèyàn nú ẹ̀sìn mọ́ nítorí ẹni ọmọ rùgbé padà yí nǹkan yẹn. dam tí wọ́n gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha kọ́lọ̀kọ́bà yọnu sí Aisha sọ wípé qala Rasulullahi sallallahu alaihi wasallam òjísí ọlọ́run wá kí àtọ́lọ́run bá kọ́mọ bá sọ wípé man ahdatha fi amrina hadha ẹni tó bá dáadáa dálẹ̀ àwọn alámàrí tuntun ẹni tó bá gbé wá sínú alámàrí tó bá gbé wá sínú ẹ̀sìn wa ma laysa minhu nǹkan tí ò sínú ẹ̀sìn àdìsí jẹ́ kó yára pé kò sí bídí àkàtọ́ da torí kọ́lọ́ wà níkẹ́lá ànábì ní ẹni tó bá gbé nǹkan kan wá sínú ẹ̀sìn tí ò sí lára ẹ̀sìn á dà padà sí ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú aburú àwọn alghiba alghibatu òun náà ni kíyàn wọ́n ti ṣàlàyé ìtumọ̀ rẹ̀ nínú hadith tí muslim gbà wá anabi sallallahu alaihi wasallam fún rẹ̀ ló ṣàlàyé nǹkan tó ń pè ní ríbà fún wa mubayyanun ta'rifuha fima rawahu muslim bi raqam muslim gbà wá ní hadith 2579 589 so tó bá yẹ pé lè tí wọ́n kọ ní mujalladu ni tó yẹ pé tó wà ní volumes tó bá yẹ pé volume 4 أرني حديث 2001 حدثنا ابن أيوب حدثنا يحيى ابن أيوب وقتيبة وابن حجر قالوا حدثنا إسماعيل عن العلاء عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أما تنبع بابا حديث يني جيتوا في دور أبو هريرة Abu Hurairah ní dájúdájú ìjísí ọlọ́run bá sọ wípé atadruna mal ghiba atadruna mal ghibatu anábì ní sẹ́ mọ̀ nǹkan tán pè ní ghiba qalu Allahu wa rasuluhu a'lam wọ́n wá dáhùn wípé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni wọ́n nímọ̀ jùlọ àwọn ọmọ qal anábì sọ pé zikruka akhaka bima yakrah anábì ní òun náà ni kó máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kó máa rẹ̀ kíyàn máa sọ̀rọ̀ tó ẹ́ pé tọ́mọ ìyá èèyàn bá gbọ́ yóò kó ìra pé èèyàn ń sọrú nǹkan yìí nípa àwọn kíyàn máa sọ lẹ́yìn ìtẹ́ǹpè ní ríbà ni kíyìn wọ́n bí anẹ́bì lè rí pé afọ̀rọ̀ àìta ìkẹ́ànà fi áhì má àkòwòl eré anẹ́bì tó bá yẹ pé in tí mò ń sọ nípa ọmọ fi hì má tàkòwòl àdẹ́bìnrin tó bá yẹ pé ń tọ́ wà lára ẹ̀ gẹ́gẹ́ lọ ń sọ ṣùgbọ́n tó yẹ pé tó bá gbọ́ ní dùn mọ́ ni nípa rẹ̀ àdẹ́bìnrin ti ṣe ríbà rẹ̀ náà nìyẹn tó túnmọ̀ sí pé kódà kọ́ yẹ pé ń tọ́ wà lára èèyàn lèyàn ń sọ nípa rẹ̀ láburú láìdá tí ń bẹ lára èèyàn lèyàn ń sọ nípa rẹ̀ lẹ́yìn rẹ̀ tó yẹ pé tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ pé ọsọ tó ìjẹ́ pé tó bá gbọ́ ọkàn rẹ̀ ó bàjẹ́ in tí ò ní fẹ́ gbọ́ ni in tó kórìíra ni ànábì ní tán pè ní sí ìbà gangan ni wà ní lam yakun fihi faqad bahatta ànábì ní tí ò bá wá sí nǹkan yẹn lára rẹ̀ tó bá yẹ pé in tí ò sí lára rẹ̀ lọ ń sọ nípa rẹ̀ ànábì ní àdáparọ́ nìyẹn ó ti hun ó ti dá àdáyà arọ́ mọ́ nìyẹn tó bá yẹ pé in tí ò sí lára rẹ̀ ló tún sọ gan tó ìjẹ́ pé tó bá gbọ́ inú rẹ̀ bàjẹ́ pọ̀ ń sọ orú nǹkan báyìí nípa àwọn kó dẹ sí lára rẹ̀ anábì ní eléyìí báyìí òun tó burú ju ríbà lọ òun náà pè ní buhtan anábì ní faqad bahasta àdáyàrọ́ nìyẹn ó ti dá àdáyàrọ́ nípa ọmọ ìyá rẹ̀ nìyẹn wa qawluhu bahatahu qala an-nawawi fi sharh muslim gbọ́nà sáré sọ pé bahatahu alimamu nawawi gbà sáré sàlàyé nínú sharh muslim mujalladu 16 ní page 142 wọ́n ní bifatihil ha mukọfafa wọ́n ní pẹ̀lú ká fún ha ilé ìta ṣe ní fúfú yẹ ká fún ní fata yẹn pé à ní fún ha yẹ ní ṣádà kóòlùtù fíhìl buhtan àìmọ́mù náà rí ní nǹkan sọ ní pé nǹkan sọ nípa nǹkan yìí falghibatu muharramatun qaliluha wa kathiruha wọ́n ní kíyàn máa ṣe ríbà ká máa sọ̀rọ̀ ma ya wa lẹ́yìn láìdá nǹkan tá kọ́ ni in tá ṣe léèwọ̀ ni èèwọ̀ ni ó jẹ́ kékeré rẹ̀ ni àbí púpọ̀ rẹ̀ kékeré rẹ̀ ni àbí púpọ̀ rẹ̀ èèwọ̀ ni fàfi súnà ni àbí dáwùd fàfi súnà ni àbí dáwùd ó wà nínú súnà ni àbí an aisha ta annaha qalat an aisha ta annaha qalat

nǹkan tí ń bẹ̀rẹ̀ ara sọ̀fíyá lálébù ó wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ànábì kíkà tó náà bá kọ́ máa bá kò sọ pé nítorí pé ìyàwó òun ní sọ̀rọ̀ nípa ìyàwó òun tẹ ẹ̀fẹ́ ìyàwó mi náà méjèèjì àti kánàbì wa máa fọwọ́ra àyíṣà lórí tí sọ̀fẹ́ àwọn mi sọ̀fẹ́ àti ẹ̀yẹ kánjọ́ máa rẹ̀ ní kí àyíṣà olólùfẹ́ mi láyé anábì ò ní gbogbo orú àwọn ìgbé báyẹn lọ́wọ́ anábì ní lakọ kúltì kalimatan laomuzija zima ibahri lamazajatu anábì ní ah, a àyíṣà gbólóhùn tó ń sọ yìí gbólóhùn yẹn burú débi pé laomuzija zima ibahri gbólóhùn yẹn burú débi pé bí omi òkun ṣe pọ̀ tó yẹn bí omi odò ńláńlá ṣe pọ̀ tó yẹn tẹ́ ro gbólóhùn yẹn papọ̀ mọ́ omi òkun lamazajatu yóò sì dúdú gbogbo omi yẹn yóò sọ di dúdú bí tí gbólò yìí tó burú dé téèyàn bá rò papọ̀ pẹ̀lú omi òkun yóò sì sọ dáró wọ́n nílá omú ìdìjà ayé kólẹ́kọ̀t tí wọ́n bá rò papọ̀ pẹ̀lú omi lámọ́dájátìbò ayé àfìtàjátì yóò sì bá gbogbo omi jẹ́ bómi ti pọ̀ tó yẹn nítorí sọ nípa ọmọ ìyá rẹ̀ sọ̀fíyá kúrú o àmọ́ nǹkan tí ò da tọ́mọ ìyá rẹ̀ ò ní fẹ́ gbọ́ pé títọ̀ fíyà ò ní fẹ́ gbọ́ kínú rẹ̀ dùn wípé àìsà ń sọ irú nǹkan báyìí nípa àwọn lẹ́yìn òun ní sọ yẹn ànẹ́bì sọ lọ́sọ̀ méjì sọ fún àìsà pé tó orí tó sọ yìí gbóòlò tó sọ yìí ó burú débi pé tẹ́ bá ba gbomi yẹn jẹ́ yóò sọ domi tí ò wúlò mọ́ yẹn ṣe rí bà ọ̀pọ̀lọpọ̀ àárín àwọn èèyàn àwọn sisters àwọn brothers ọ̀pọ̀lọpọ̀ àárín wọn láti bàjẹ́ pẹ̀lú àwọn wa ọ̀rọ̀ yìí yóò da àwọn ọ̀rọ̀ ẹ̀yìn táàmù ń sọ ó ti pọ̀ jù ẹ́ tí àwọn nǹkan yìí máa ń bá àwùjọ jẹ́ ni ìmọ̀ ń dáàrin àwọn èèyàn rú ni ẹ ká bẹ̀rù Ọlọ́run nínú hadisi àbúbákọ̀rọ̀ àbúbákọ̀rọ̀ tó gbà wá yàtọ̀ sí àbúbákọ̀rì o àbúbákọ̀rọ̀ rèé àbúbákọ̀rọ̀ta tó gbà wá ó ní dájájú òjíṣẹ́ ọlọ́run bá kíkà tán lọ́ba kan bá sọ pé fa inna dima'akum wa amwalakum wa a'radakum alaykum haram anabini dájú dájú ẹ̀jẹ̀ yín mùsùlùmí àti dúkìá yín owó yín àti ọmọlúàbí yín ó jẹ́ wọ̀lé yín lórí láàrin ara yín ọlọ́run bá lékẹ́lá sí ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí lé dúkìá wọn owó wọn ọlọ́run bá níkẹ́lá tẹ́lẹ̀ wọ̀n lé lórí láti délẹ̀ bẹ́ẹ̀ ni ọmọlúàbí wọn ẹ kò gbọdọ̀ bá jẹ́ èèwọ̀ ni ka hurmati yawmikum hadha anábì ní gẹ́gẹ́ bí èèwọ̀ ọjọ́ òní tí sí ọjọ́ arọ́fà fi baladikum hadha nínú ìlú yíta wà yìí tí ṣe ìlú Mẹ́kà bó ṣe jẹ́ ìlú ọ̀wọ̀ tó fi shahrikum hadha nínú oṣù yíta wà yìí náà ni oṣù dhul bó ṣe jẹ́ oṣù ọ̀wọ̀ tó oṣù èèwọ̀ tó tẹgbẹ́nu àwọn oṣù èèwọ̀ ní zulhijja wa hmm? àwọn oṣù mẹ́rin tó jẹ́ oṣù èèwọ̀ nínú ẹni zulhijja wa ànábì ní bí àwọn nǹkan yìí ṣe jẹ́ èèwọ̀ bá ṣe jẹ́ oṣù èèwọ̀ bá ṣe jẹ́ ọjọ́ èèwọ̀ bá ṣe jẹ́ ìlú èèwọ̀ bá ṣe jẹ́ tó bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ mùsùlùmí jẹ́ èèwọ̀ lẹ́yìn lórí ẹ gbọ́dọ̀ ta mùsùlùmí lẹ̀ bẹ́ẹ̀ ni dúkìá mùsùlùmí jẹ́ èèwọ̀ lẹ́yìn lórí ẹ gbọ́dọ̀ jẹ́ ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ọmọlúwàbí mùsùlùmí ó jẹ́ ìwọ̀ ẹ kò gbọdọ̀ bá jẹ́ ìyẹn bá ọmọlúwàbí mùsùlùmí èèyàn jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wà fi súnánì tìrìmìzì ó wá nínú súnánù àlìmámù tìrìmìzì nínú súnánù tìrìmìzì wọ́n ní àníbìnrin Umar qala wọ́n gbà wá látọ̀dọ̀ ibn Umar ibn Umar ibn Umar sọ wípé sa'ida rasulullah sallallahu alayhi wa sallam al-minbara sa'ida rasulullah sallallahu alayhi wa sallam al-minbara eh, wọ́n lá nábi sallallahu alayhi wa sallam ogun minbar fanada bi sautin rafi'in anábi kan pariwo anábi pépè pẹ̀lú ohun òkè ohun tó ga anábi ni ya ma'ashara man amana bi lisanihi

àti ìrí àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tẹ̀fí rinlẹ̀ pẹ̀lú àwọn yìí ṣùgbọ́n ìgbàgbọ́ yóò tí ìwọnú ọkàn àrẹ́bìnrin láti mìíní àrẹ́bìnrin ẹmọ́ ni àwọn mòmìnì lára àwọn àlùmùnáfíkùn àrẹ́bìn bá wí yẹn àwọn tó pé àwọn wọn ni wọ́n fi máa fi ìgbàgbọ́ rinlẹ̀ ìgbàgbọ́ ń bẹ lórí àwọn wọn arábìnrin látú muslimina wàlátù àyírúhùn látú zul muslimin ẹ má fi ìnira kan àwọn musulmi ẹ má fi ìnira ẹ má fi àwọn yín kó ìnira bá àwọn musulmi wàlátù àyírúhùn ẹ ò sì gbọ́dọ̀ má bú wọn wàlátù tẹ́bìí àwọ̀rọ̀tìhìn ẹ má ma wá ẹ má ma wá ẹ má ma wá àlébù àwọn mùsùlùmí ẹ má ma fúnlẹ̀ ẹ ma fi mú fínlẹ̀ kẹ má tọpinpin kẹ má sọ tẹ́yẹ̀múyẹ́ yóò kó sí nǹkan báyìí ó yẹ kó máa ṣe nǹkan báyìí bí mo ṣe ń rí ta kìíní dáa pé yóò máa ṣe yóò máa bí mo ṣe ń wé yóò sòfófó bẹ́ẹ̀nù rẹ̀ ti fẹ́lẹ̀wọ̀n yóò máa sòfófó bójú rẹ̀ ti bẹ́ẹ̀ títà yìí mọ̀mọ̀ pé yóò máa parọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara wa ma ẹ mú fóònù yín wá tọ́ba ti wá mú fóònù ẹ̀ wá yóò mọ̀ wá wo gbogbo kọ́ńtáàtì rẹ̀ àtàwọn mẹ́sẹ́jì sí ẹ̀ àti gbogbo kọ́sà fẹ́ máa fi ń fúnlẹ̀ pé kọ́sà ọ̀pọ̀ ọmọ ìyá rẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àrẹ́sọ lọ́sàn ní ẹ̀gbọ́dọ̀ ṣe orí bá ń so kíyàn máa ṣe kíyàn máa kíyàn máa gbìyànjú láti láti máa wá ibo lọmọ ìyá yẹn kó káàkiri kí ń bo ní ó sí arábìnrin na gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà míì ẹ jẹ́ ká ṣọ́ra gidi gan ọlọ́run bá àríkà sọ pé wà látẹjá sàṣù ọlọ́run bá ní ẹ fi mú fínlẹ̀ ní tó bá hàn sí ní kẹfì dájọ́ ìgbà míì ìyàwó mi yóò mú fóònù ọkọ rẹ̀ yóò wá tẹ gbogbo wa ma receive ma ma

bóòlẹ̀ ti jẹ́ sí ìyàtàwà fóòmù ìjẹ́ sí ìyàtàwà báwo kí ló pa ẹ̀yìn àti ìyàtàwà pọ̀ mú ń bèèrè tẹ́ kí ló pa yín pọ̀ ṣé ẹ sílé wa lánàá bẹ́ẹ̀ wá sílé wa lánàá fara rẹ̀ dànù ṣerú nǹkan báyìí ò dànù kí ẹ máa ṣe rú ẹ̀ pé mo fẹ́ mọ ẹ má wọ̀rí ìjì sún ma lẹ́nu jọ mẹ́ta yìí ní padà mọ mókífù ẹ̀ ní padà mọ mókífù ẹ̀ orí bá ń sìn so irú àwọn nǹkan bẹ́ẹ̀ alìsọ́lọ́sọ́lá ni ẹ má ṣe fa'innahu man tatabba'a awrata akhihi almuslimi tatabba'a Allahu awrata gbogbo

anábì ní gbogbo ẹni tí bá ń sọ ọlọ́pàá nú ọlọ́pàá tí ọ̀wọ́sọ tí ń ṣe sí ayé di ọmọ ìyá rẹ̀ anábì sọ ọlọ́ọ̀tọ́ra ní ọlọ́ọ̀bà lè pẹ̀lú tú àṣírí kọ̀kọ́ tiẹ̀ náà wà máa ń tàtà bá àlọ́wọ́ àwọ̀rọ̀tẹ̀hù ẹni tọ́lọ̀ọ̀bà lè kẹ́lá bá wá tú gbogbo àwọn àṣírí kọ̀kọ́ tiẹ̀ náà jáde tọ́lọ̀ọ̀bà lè kẹ́lá bá tọpinpin kọ̀kọ́ tiẹ̀ náà tọ́lọ̀ọ̀bà lè kẹ́lá bá ọlọ́run bá lékẹ́ ló tú àti rẹ̀ kódà kọjẹ́ pé ọ wà nínú inú ilé rẹ̀ báyìí ní inú inú nínú ilé rẹ̀ lọ́wà ọlọ́run bá lékẹ́ ó tú àti rẹ̀ sí gbangba ká ẹ jẹ́ ká tọ́ra ilé ìbáyìí ṣe wà tó dáa tágbọ̀rọ̀ mọ́ wọ́n ní hadithi yìí ó wà nínú asahihul musnad bàbá wọn náà ni wọ́n kọ tíra asahihul musnad yìí tíra hadithi ni tọ́ra fáwọn ní hadithi ni bàbá wọn náà wọ́n ní mujalladu alákọ̀ọ́kọ́ page 4 uh, 508 ló wà pàfi sunan abi dawud pàfi sunan abi dawud ó wà nínú sunan abi dawud an anas an anas ibn malik látọ̀dọ̀ anas ibn malik náà ti gbà wá qala qala rasulullahi sallallahu alaihi wasallam anas ibn malik sọ pé òjíṣẹ́ ọlọ́run bá kàtọ́ ọlọ́run bá lámà oríjà bí ìgbà tí wọ́n mú mi tán mú mi gòkè lọ sí sánmà ilé tán ní al wọ́n ń pè nǹkankan nínú ìtàn islam nínú àwọn ìtàn tí ó ní orí pa dáadáa nínú islam wọ́n ń pè ní al-isra wal-mi'raj al-isra ó ní ìrìn àjò tánàbí ṣe lóru láti Mákkà lọ sí Aqsa ìrìn àjò yẹn lóru lànàbí ṣe láàrin òru ànàbí ṣe ìrìn àjò yẹn láti Mákà lọ sí Aksọ láti bẹ̀ yẹn láti Aksọ yẹn ó dẹ̀ lọ sí sánmà ó dẹ̀ padà kílẹ̀ tó mọ́ ìgbà tánàbí wá dé ànàbí wá ń fọ́hùn yẹn nírò gbogbo àwọn èèyàn wọ́n pè ní rọ àyàfà Abubakar nìkan láti jọ ẹ̀rọ tí ń pe Abubakar ní àfìdíkù in tó fi gba oyè àfìdíkù nìyẹn wọ́n wá lọ ń bá Abubakar kí á á ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ Muhammadu ọ̀tẹ̀ yìí ló ti wà mọ̀ pé alágbàkúrọ ni Muhammad àti rí ìtàbí sọ Muhammad kúrọ lọ́dọ̀ rẹ̀ báyìí nìsìn tí wọ́n náà rí pé ìyáláyà ọ̀rọ̀ ti fọ́ lórí Muhammad sọ wípé òun rẹ́sẹ̀ ìrìn àjò láti Mákà sí ìrìn àjò láti Mákà lọ sí Aksọ́ ni oṣù kan lè yóò fi rìn ànẹ́bí wá lóhun lọ lóru ọwá ní kò tó òun wá parí síbẹ̀ òun tó wá lọ sánmà òun ti padà kílẹ̀ abubakar ní ṣe ó ṣú ọ̀pẹ ẹgbọ́n lẹ́nu àmẹ́rì kò sọ bẹ́ẹ̀ àwọn ní tọ́sọ ni ẹ̀ abubakar ní wàláhì òdodo ni ìyìn tí rí ṣùgbọ́n tó rẹ̀ pé ẹgbọ́n lẹ́nu ẹ̀ ń tọ́jú ìpẹ́ ń parọ́ o bó ti rí ó mo fi ń sọ̀rọ̀ tẹ̀lẹ̀ yìí o ṣe wá ní ìtẹ̀lẹ̀ yìí bó ṣe lágbára tó yìí lànàbì sallallahu o markaz habib bun alori ó sì takò wàlọ́ì ọwá ní sórọ́tù ìsọ́rọ̀ sórọ́tù ìsọ́rọ̀ ó ní kò sí jíjẹ́ sórọ́tù ìsọ́rọ̀ sórọ́tù bà ní ìsọ́rọ̀ ìlà ní bẹ ayà tó wọ́n sọ pé alhamdulillahi lẹ́dí asọ́rọ̀ bí abdihi lẹ́lá ah, min al-masjid al-haram ila al-masjid al-aqsa lẹ́dí barakna hawla ayà yẹn ó ní ànábì yakubu lọ́wọ́ wa lẹ́kẹ́lá ń bá wí kẹsà ànábì muhammad àti Ah, ọlọ́kúnrà ń kó fọ́nà ma mùdírù markazi ẹ̀yìn náà ẹ̀sà ń gbọ́ àwọn nǹkan tó ń gbé jáde lẹ́njọ́ mẹ́ta yìí láwọn ọ̀rọ̀ burúkú tó ní agbára tó ń gbé jáde lẹ́njọ́ mẹ́ta yìí so àwọn èèyàn àwọn gọ̀ọ̀gọ́wù kan àwọn gọ̀ọ̀gọ́wù kan àwọn èèyàn ọ̀dẹ̀ èèyàn kan wọ́n ti ń tẹ̀lé wọ́n ń pariwo wọ́n ń pariwo lẹ́yìn rẹ̀ káàkiri ọlọ́run kó fọ́nà mọ̀ wọ́n arábìnrin nígbà tí wọ́n mú mi ṣèrìn àjò tí wọ́n gbé mi lọ sí sánmà marantu bi qawmin anábì ní òun kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan lahum afáàrùn min nuhatin anábì ní òun rí àwọn èèyàn kan tó ń kọjá lára wọn anábì ní wọ́n ní èékánná tó yẹ pé èékánná min nuhatin irin ni wọ́n fi ṣe èékánná wọn irin yakhmushuna wujuhahum wa sudurahum anábì ní ekana rin yẹn wọ́n fi ń họra wọn ní ojú wọ́n fi ń bura wọn ní ojú àti igbáyà wọn bẹ́ẹ̀ ni wọ́n fi ń họ náà fi ń họ lẹ̀jẹ̀ ń dà sùrùsù fọkúlùtù man haula ẹ̀rú wá bá wọn ànábì wá ní òun sọ wípé a ń wù láwọn ilé ìtàn tán ara wọn lè mọ̀ yìí tán lálà sí ara wọn yìí yá jibril ìrẹ́ jibril tó pé jibril ní mú àjò yẹn oríṣiríṣi àwọn èèyàn èèyàn náà bá pàdé nínú àwọn táwọn bá pàdé nìyẹn ànábì ń ṣe béèrè yìí pẹ̀lú pẹ́ni jibril wá sọ pé haula àwọn tí máa ń jẹ ẹran àwọn èèyàn nílé ayé nìyẹn ṣẹ́rí jíjẹ àwọn èèyàn n ń sọ ìtumọ̀ wípé àwọn tí máa ń sọ̀rọ̀ àwọn èèyàn láburú nílé ayé nìyẹn kìí sàwọn tó ń pa ẹrin èèyàn jẹ lásìkò ànábì kò sẹ́ni kankan tí máa ń jẹ ẹrin èèyàn àwọn oníjàlàbí ibi tẹ́sù tún ibi ràn wọ́n lọ́wọ́ dé nísìnyí

nítọ́ sọ tọ́ pé ó ní tọ́ ń bá bọ̀ fẹ́bà ní tọ́ pé clear tọ́ wá jẹ́ pé tọ́ fẹ́ yí sí náà nù ìṣòro lé ayé ti ẹnìyẹn sá wá jẹ́ pé tọ́ fẹ́ yí sí náà nìyẹn abọ́gbàbẹ̀ kọ́ọ̀l Jibril sọ pé ha ulá luhuman nas Jibril sọ pé àwọn tí wọ́n tún wọ́n mọ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn láì dá nílé wàyàfẹ̀ẹ́rúnà fi àrọ́bìhìn àwọn tí máa ń tẹnubọ ìjọmọlúwàbí àwọn èèyàn tó máa ń bà ìjọmọlúwàbí àwọn èèyàn jẹ́ ó nìyẹn والحديث صحيح وان حديث لا لا فيها وقال الحافظ ابن كثير في تفسيره الحافظ ابن كثير وصل انه تفسيره لمجلد لكن page 215 وان والغيبة محرمة بالإجماع وان ما صرما يا لين لايدا انتي وان تلي وني pẹ̀lú panuko gbogbo àwọn afa ولا يستثنى من ذلك إلا ما رجحت مصلحته wọ́n ní wọn wá yọ nǹkan kan lẹ̀ nínú ríbà pé kan yọ àwọn nǹkan kan lẹ̀ pé àwọn ọ̀rọ̀ ẹ̀yìn tàà yọ́ lẹ̀ lélẹ̀ àyàfi àwọn ọ̀rọ̀ ẹ̀yìn tó bá jẹ́ sí pé àǹfààní tọ́wà ń bí ká sọ lẹ́yìn ẹni tí a fẹ́ sọ̀rọ̀ nípa

kọ̀kọ́já aburú oníbídí àyẹn bẹ́ta àǹfààní rẹ̀ ní pé gbogbo mùsùlùmí ọlá kúrò bí aburú ẹni tó àǹfààní rẹ̀ ọdá ju aburú ẹ̀ lọ wọ́n tààdí àti ká máa sọ pé lágbájé ni ìṣọ́rùn kan bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n nà sí ìhàtì àti ká máa ṣe wá àti fáwọn èèyàn ká máa fáwọn èèyàn nímọ̀ràn kágbó wá máa sọ èèyàn kan lẹ́yìn nítorí àti àwọn èèyàn fẹ́ gbọ́ yẹn láwùjọ yìí pé sọ pé èèyàn kan gbádùn ìmí ọmọ ibi táwọn yẹn ti rúrú manhajì yẹn alimamu náwà alimamu kẹfì ló ń sọ̀rọ̀ yìí kàkọ́lìhì tààlà wọ́n ní gẹ́bí kàkọ́lìhì sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́bí gbọ́nà nẹ́bí tó sọ wípé lamma sta'dhana anábi ní ìdánù láhù anábi ní ẹyọ̀nda fún kó wọlé ẹfún ní yọ̀nda bí sáàkùlẹ̀ àṣírọ̀ anábi wá sọ̀rọ̀ ẹ̀ anábi ní anabi ní aláburú ọmọ aláburú ọmọ ìyá mọ̀lẹ́bí ni ọmọ ìyá mọ̀lẹ́bí ọmọ ìyá mọ̀lẹ́bí bú ni wa ka qawlihi sallallahu alaihi wasallam bi fatimata binti qais radiyallahu anha àti gẹ́gẹ́ bí gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ fún fatima bintu qais kọ́lọ̀n kó bá wà yẹnu wa qad jaham wọ́n ní muawiya àti abul jaham wọ́n bá sọ̀rọ̀ fáwọn fẹ́fẹ́ ọwọ́ lọ bèèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alaihi wasallam nípa àwọn méjèèjì anábi ni amma mu'awiyatu fasu'ilukum anábi ni amma mu'awiyatu fasu'ilukum anábi ni orí mu'awiyatu bèèrè nípa rẹ̀ anábi ni tálíkà gidi ni ni kódà ó mọ́mbà kọ kalẹ̀ ànábì ọ̀sọ̀ dáadáa tí ń bẹ lára rẹ̀ ànábì kan ṣe jarhu ẹni ànábì ni amma muawiyatu fasu'ilukum tí ustaadu kan àbí sheikh kan láwùjọ wa ìtọ́bá sọ bẹ́ẹ̀ nípa ọmọ ilé kéwù rẹ̀ ọmọ ilé kéwù yẹn yóò sì padà rí pòhùn tú gbogbo halkọ ustaadu yẹn pé ah wallahi aláburú ní ustaadu yìí ẹgbọ́n mẹ́rin ustaadu sọ nípa mi ní sísá ni mo fẹ́ wá ní mi ní ẹ̀rù láti wo láti gẹ́ran wọn láti wá gbádùn nínú o tàbí tó bá ti fẹ́ nìkan ọmọ fún ìsáàsì ẹ̀kẹ́ ẹ̀ ọlọ́run mú ìsáàsì yẹn lọ́wọ́ ìsáàsì yẹn kò lẹ́kọ̀ọ́ kankan kí ló dé torí pé wọ́n ti sọ nǹkan kan nípa rẹ̀ rí ni tó ìjẹ́ pẹ́ tì ní ìsáàsì yẹn sọ ànábì ló sọ orú ẹ̀ sí sọ̀hábì ẹlòmí ìburú gan náà àwọn èèyàn sẹ́bà ní sí so ẹlòmí ìburú gan ọ̀nà bí ó ṣe ba nǹkan jẹ́ ni ó mọ̀ ṣiṣẹ́ yóò ti mọ̀ ìjẹ́ ìrà bẹnu ó lè má fi hàn yóò lè má fẹ́yìn sí yín ẹ ní mọ̀ pé jítẹ́ àgbà tó pe rí pé òun bá gbogbo tọ́dà jẹ́ wa amma Abul Jaham anábì ní sọwárí Abul Jaham tó bèèrè lẹ́ẹ̀kejì yẹn fanáyọ́gbọ̀ asọ́wọ́ àmì àtíkì anábì ní kèé gbé na o dọ̀rọ́b ìtumọ̀ ni na ah, eléyìí báyìí àdìsí yìí pé fàláyàgọ́rù àkọ́hù àná àtìkìhì àwọn onímọ̀ nígbà tó ń tu wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ó lè na obìnrin ni àwọn míì sọ pé kẹfìrù sáfà pé ó lè sèrìn àjò púpọ̀ kò ní ráyè mójútó obìnrin wọ́n ní ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn òun ló lálàáfíà jùlọ wal awwalu asahhu tẹ bá lọ wo haṣíà tíratanka yìí náà ni o kọjá àmùsọ́rọ̀hán ti ba'd riwayat torí pé naam wakazalika ma jara majra zalik bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tó wáyé pé orí orí irú ọ̀nà yìí náà ló ń rìn nínú àwọn ọ̀rọ̀ tó pé ọ̀rọ̀ ẹ̀yìn ni ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ pọ̀ ju aburú tó wà ń bẹ lọ nítorí ẹ̀sìn la fi ń ṣe wọ́n ní irú àwọn ríbà bẹ́ẹ̀ ṣẹ̀rí àgbà kódà ẹ̀sìn ni ká sọ̀rọ̀ yàn lẹ́yìn bẹ́ẹ̀ thumma baqiyatuha ala at-tahrimi ash wọ́n ní lẹ́yìn àwọn eléyìí tí ṣẹ̀rí àgbà yìí gbogbo tó kù nínú ọ̀rọ̀ ẹ̀yìn

majmu'atun fi qawli sha'iri wọ́n ní wọ́n kó jọ sínú gbólóhùn akọrin kan ó ní àzàmúlẹ̀ ìsàbírí ìbàtí ìfi sítátín mùtàzọ́límì wà mú àrífì wà mú haziri wàlìmọ́bìírí fískọ̀n wà mú steptin wà mán fi ìzàlàtí mú ń kárí wọ́n ní àzàmúlẹ̀ ìsàbírí ìbàtí ìfi sítátín wọ́n ní àzàmù ká léyìísà bí ríbà tí ń fi síta tí kò ń ṣe ríbà léyìísà bí ríbà tí ń fi síta tí kò ń ṣe àníma kazamu kama búyàn lẹ́yìn àníma kàsí ríbà níbi nǹkan mẹ́fà mutazọ́lìmí wà mú àrífin wà mú hazìrí mutazọ́lìmí ẹni tí wọ́n sàbòsí fún tó wá fẹ́ lọ fẹjọ́ ẹni tó sàbòsí fún tó fẹ́ lọ fi sùn pé lágbájá má sàbòsí fún mi

mẹ̀wáìrì ilmi àyàfi tí ń bá mú lẹ́yìn tí ó mọ̀ tí ń bá gbàgbé bí ìwà rẹ̀ ṣe wá Ànábì sallallahu alaihi wasallam fún pé khudhi min malihi ma yakfiki wa waladaki bil ma'ruf Ànábì ní máa mú inú owó rẹ̀ ní tí ó bá tó wà tọmọ rẹ̀ pẹ̀lú dáadáa ní kó máa mú ẹ̀rí pé rẹ̀ ní mutazallimi ẹni tí ń sàlàyé nǹkan tí ń sàlàyé èèyàn pé lágbájá bó ṣe rí rèé èèyàn kan tó ẹ pé ọmọ lágbájá ni tí máa ń ti ẹsẹ̀ kan rìn tí bá ń rìn ibi ń sàlàyé rẹ ni wà mú wà mú àtẹni tí ń kìlọ̀ fáwọn èèyàn nípa èèyàn kan pé ẹ fún lágbájá o ẹ fún o ṣíì ni o oníròrí ṣíà ni o ni o kọwárìjì ni o òun wàlímúzìrí ń fi skọ́n àtẹni tí bá ń ṣe ìwà pòkí láti hàn káàmà wá sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn pé aláburú ni lágbájá o aláburú ni o kódà ìwà pòkí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ rí wà mú tẹ́ftin wà máa ń tọ́lẹ̀bà ìhánà tàfi ìzálàtí mú ń kẹ́rì wà máa ọparí sí di wálé múzírin fiskon wà mustaftin wà mọ́ tọ́lábàlì ìhánà tàfi ìzáàlá ti mú ń kárí ẹni tó ẹgbẹ́ tọ́lábàlì ìhánà ẹni tí ń béèrè fún ìrànlọ́wọ́ sí ìzáàlá ti mú ń kárí láti mú aburú kan kúrò gbogbo àwọn èèyàn mẹ́tẹ̀fà yìí ولمظهره فسقا ومستفت وما طلب الإعانة في إزالة منكر so àwọn mẹ́rẹ̀fà yẹn ẹsẹ̀ orin méjì náà ni ó dùn ha àzàmúlẹ̀ ìsàbí rí ìbàtí fi sítàtí mọ̀tàzọ́límí wà mú àrífin wà mú haziri wà lè mọ̀ zírí fiskon wà mú steftin wà mọ́ tọ́lábàl ìhánàtàfi ìzà alàtí mú kẹrì eléyìí báyìí wọ́n ní marji'u adhani albaytayn ibi tí ó jẹ́ rẹ́fẹ́rẹ́nsì àwọn orin méjèèjì tàti rí wọ́n ní kára orin subulu salam tó fi ṣe ṣẹ́fù àkílẹ̀ ń pè bulughul maram yẹn ní nọ́mbà hadith nọ́mbà 1574 ah 84 وانظري الأدلة عليها في هذا المصدر لتمام الفائدة وني لو وانظري اركوبن نمباوي وانظري الأدلة عليها لو àwọn ẹ̀rí lórí àwọn nǹkan mẹ́fẹ́ fàyí fi haza al-masdari ní ibi tá dá ọ padà sí yẹn eh li tamam al-fa'ida nítorí kí gbogbo àǹfààní yẹn kó lè bá pé so jẹ́ ká dé mọ́lẹ̀ ibi tá dúró sí lónìí náà nìyẹn ní tá fẹ́ dé mọ́lẹ̀ ní wípé àti máwọn nǹkan mẹ́fẹ̀fà yìí dání wípé àwọn nǹkan mẹ́fà yìí ó lè mú wa ṣe rí báyàn lẹ́yìn àwọn onímọ̀ sì jẹ́ kó yọ wípé ibi wàmù haziri àti wàlìmózìhìrì ní fiskon oníbìdí àti kó sínú fiskon wàlìmózìhìrì fiskon ẹni tí ń ṣe fisku tí ń ṣe wa pòkí láfihàn oníbìdí à mózìhìrù so ibà ń sìn so irú ìyẹn bẹ́ẹ̀ kò sí rí ìbà fún láwọn fásitì wípé àwọn àfáwọn sálàfù ní kò sí híbà fún ní bídá pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìdá ẹn ni ànábì ní ká má sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láìdá ká má jẹran mùsùlùmí ká má ṣe kí nìkan ẹdí kó yí ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ wípé irú ẹni báyìí nǹkan òye ni ríbà ìsìn sọ ta'ala kọlọ̀wà àríkẹ́lá kí ó dáàbòbò wa ẹ̀sìn wa ọlọ́mọdé ó bàjẹ́ ọlájọ́ kan sọ́nà ọba subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk níbi ìbéèrè kiri ǹjẹ́ ǹjẹ́ èèyàn lè fi ìmáàrù òdì kírun náà wọ́n ní tí èèyàn lè fi ìmáàrù òdì kírun téèyàn bá ti máa máa máa pọ̀ sódì èèyàn lè fi kírun ṣé bá yín sí nítorí pé ó ní ìrun tó yẹ nínú ìròyìn bá ti kí ọmọ ẹni ká pọ̀ aṣọ sódì ká yí aṣọ padà sódì ìrun tá jẹ́ máa ń kí bẹ́ẹ̀ ni sọ̀látù lè ti kọ̀ ìrun tá a bá fẹ́ béèrè fojú tójú ọ̀bá rọ̀ tí a fẹ́ tọrọ pé kó rọ̀ òjò a yí aṣọ po sódì ni so téèyàn bá wá kírun pẹ̀lú himaru òdì tí ó ṣe pé ọmọ àmà kí bẹ́ẹ̀ tí ó ṣe pé ọmọ àmà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èèyàn lè kí náà ìbéèrè ti tán lónìí inshallah ọjọ́ náà sì ti lọ so abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó sọ ìpàdé wa di ìgbà míì tí a tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ àti a máa kà fún wa tíra tanbihatun ala ahkami takhtassu bil mu'minat di baba wa sheikh salih bin fawzan al